الرحيم وإذ الشيطان الرجيم وإذ جعلنا البيت وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا ويدبت ويدبتل لك عينك إبراهيم ويدبت إبراهيم ربه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات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 به نبيه إبراهيم ووفى جميع ما أمره الله سبحانه وتعالى واتمر بأوامر الله سبحانه وتعالى واجتنب ما نهاه عنه ربه سبحانه وتسامى حتى لما نجح في هذا الابتلاء جعله الله سبحانه وتعالى إماما قدوة يقتدى به للناس لذلك أثنى ربنا سبحانه وتعالى عليه في سورة النحل أن إبراهيم جعله ربه سبحانه وتعالى أمة وأمة رجلا حنيفا مطيعا لأوامر الله سبحانه وتعالى وقد كان نبي الله إبراهيم خليل الرحمن لذلك قال أهل العلم فإنه حلال الدم كل من أنكر أن إبراهيم خليل لله سبحانه وتعالى وإلى هذا أشار العلامة ابن القيم في كتابه في قصيدته النونية في الانتصار للفرقة الناجية فقال والأجلد ضحى بجاد خالد الكسري يوم ذبائح القربان إذ قال إبراهيم ليس خليله كلا ولا موسى لكليم الدان شكر الضحية كل صاحب سنة لله درك من أخي قربان وهكذا لما جعل الله سبحانه وتعالى نبيه و... alikọ̀nà làwà tí ń jẹ́ sinà tí ò ní jẹ́ maria wà fáàfin náà ẹjẹ́ àwọn balaba nìna bó sí ẹ̀mí jìnà lọ bá kù a fi lè mà pé àwọn àfẹ́ ìsẹ́ tí a máa rí fín ṣe ká máa balaba wọn ah. Ah, alájí pẹ̀lú fílà tí pé bẹ́ẹ̀ bá wá ń jọ jí máa lè bọ́ọ̀lẹ̀ fún lórí mímbàrí lẹ́yìn wá ń sọ nígbà pé ká má sọ̀rọ̀ lọ́wọ́ àrùn bílẹ̀ bílú sí ni àbèdí ẹ̀sìn náà ọmọ rírẹ o jẹmọ́ ẹ̀ méjì àwọn bẹ́ẹ̀ tó dùn kì í máa ká má padà lọ jìntì ọjà abẹ́yìn tó ti kan ẹjẹ́ àgbẹ̀jọ́ àti kí ó fúnra wa ni àbá àti ìbá ń pè ẹ lọ kí ó ní sọ pé ẹ wá wò mí bẹ́mi náà ṣe rí ṣùgbọ́n àṣàṣò ah, ti parí ètò lórí ah, àwọn àwọn ilẹ̀ olè sàdísì tọ̀ yìí fún ah, sọ́yìn àwọn akójọ rẹ̀ káàmà lọ kó láni jẹ́mọ́ ẹ̀jẹ́ àkíyèsí ara o ọ̀dà ọ̀pọ̀ ní fọ́lọ́n tó ṣe á mùsùlùmí káàtó padà bá sallallahu alayhi wa sallam ẹ̀ tọ́nà wá ti wà subhanahu wa ta'ala ọ̀rẹ́ ànábì láti máa má jẹ́ kíran rẹ̀ ọjà sí yàfẹ́mi àtẹ̀yìn wọ́lájà kò ń sọ̀rọ̀ wọ́dà kò wá sànù wa bá ní sàlùkùn kẹrẹ àtàwọn ẹ̀tàn sọ̀hábà rẹ̀ nínú àtọ́ kẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọba alikiyama ibẹ̀ ní ojáwa náà wà o wọ́lájà kò ń sọ̀rọ̀ síjọ́ náà wò wá wá kíyèsí a níbi kọjá pé n tá a máa sọ yóò máa yàtọ̀ sí nǹkan tá a máa ṣe tàbí n tá a máa ṣe yóò máa yàtọ̀ sí nǹkan tá a máa sọ gbogbo gbalawa ń bẹ́ ọ á jẹ́ àmù ọ̀gá orin ni onísìndíta mi bẹ́yẹn ṣe ń lékún nípa ayọ́ lọ́wọ́ ba má fi àjẹ́ àmọ́ wa síbi tá a ti sori ibú láyé àtàlìkẹ́yàmọ̀ wọ́lájà kan sọ rẹ mọ́jọ kí ṣèyítọ́ mọ́jọ ọ̀jẹ̀ wa lérè mọ́jọ àbádájọ́ pọ̀ wọ́lájà kan sọ rẹ ìtẹ́nì kọ̀ọ̀kan wá fílẹ̀ tá a fi wá gbọ́rọ̀ lọ́wọ́ ba mọ́sà banigbọ́jú bí a ṣe ń fẹ́ lọ. ní ìjẹjọ́ à ń bọ̀rọ̀ bọ̀ lórí àyà tí Allah subhanahu wa ta'ala tó fi ròyìn anabi Ibrahim anabi Ibrahim yìí gbogbo àwọn èèyàn pátá lọ́lọ́run ṣe ní olólùfẹ́ wọn kí ló sì fà nítorí pé ó fi rẹ̀ lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ní fífi ilẹ̀ pátápátá Allah subhanahu wa ta'ala wá pọ́lọ́sì àwọn nǹkan kankan tó jẹ́ pé tó bá jẹ́ mi àtẹ̀yìn yóò lè lára wa èyí ló jẹ́ kí túbà àjẹjọ kọ́ sọ̀rọ̀ nípa ìdábẹ́ fún ọkùnrin àti ìdábẹ́ fún obìnrin a dẹ̀ rẹ̀ dáadáa bákan náà hadith Abi Hurairah tí ń bẹ nínú Sahihain tí anusan sọ yí pé gbogbo ọkùnrin tó bá ti jókòó láàrin èbùbù e, e, mẹ́rin obìnrin tí wọ́n ń gbìyànjú kómi ara àwọn ó lè jáde síta e, omi ìjáde omi yíò jáde ibi tí ẹ dá lára ọkùnrin tí ẹ ń pè ní ìdábẹ́ ibi tá ń pè lára obìnrin tá ń pè ní kọfù tó wọn yọ wẹ o ìbẹ̀rẹ̀ ẹ̀sìn ó ní ọ̀rọ̀ tí wá ń pa pé bómi ọ̀bà jáde àníwẹ̀ rúkṣà nìyẹn nígbòdì pẹ́sìn wọ́n máwọn èèyàn la tí yí àwọn èèyàn ànábìjì àmọ̀ wípé a rẹ kọ̀sọ́pọ̀ òníwẹ̀ ó sì kí ni ọ̀wẹ̀ o. ṣùgbọ́n kápẹ́ láàrin tẹ́lẹ́jì ní ti ń báyàwó rẹ̀ sí é tí nǹkan kò sí bóde lára rẹ̀ kò rú ẹ̀ kankan tí ó wẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́yà náà ṣe ní kí ni ìwà kankan tí ó wẹ̀ tó ẹ pẹ́ láàrin tẹ́lẹ́jì ti bẹ́lẹ̀ rẹ̀ sí é tí nǹkan yẹn bóde lára rẹ̀ kò sí wẹ̀ tẹ́lẹ́yà fẹ́ wẹ̀ ní tiẹ̀ káwọn sá lọ sí tan wọn nù onílóni sí kí ni o oníkọlọ̀ rí wẹ̀ eré là ń sọ ọ bọ̀ ṣùgbọ́n à ń sọ ń pa àwọn ibuti kéèyàn tu irun abíyá èèyàn súnà ní kéèyàn máa tún abíyá ṣùgbọ́n téèyàn bá lè fara mọ́ tútù rẹ̀ téèyàn bá fa náà kò sí tó burú ń bẹ̀ nítorí pé tí wọ́n gbàlérò pẹ̀lú wa òun náà ni kí àyè yẹn jáyè tí wọ́n mà kí ó dọ̀ tí ọ̀dà kó mọ̀mọ́ bóde ń bẹ̀ ó sì ti ṣẹlẹ̀ torí ẹ̀lẹ́ nìkan fi wọlé ti ìmáàmù Ṣàfi'í àwọn àgbà fáànì ti wòlú ti ẹgbẹ́ lọ ọwọ́ bá ìmáàmù tí wọ́n ó kè tẹ́nìkan bá wọn fa irun abíyá ó wá ní imam malik sunna annabi gaga mà ní kéèyàn máa tún abíyá imam malik ní wàlẹ́ òye mi àdìsí ẹ̀mọ́ haori lakinnani la asbiru alal alam irun abíyá tutù kọ̀rọ̀ lọ́rùn ara àfi wọ́n máa bá ń fa ilé o nǹkan máa ké ni ló jẹ́ ìsọ́wá ṣùgbọ́n pé kí n wá pé kèsì sunna annabi ìní parọ́ téèyàn bá fa kódà tó kéèyàn ó ṣe kí ni o kéèyàn ó tú bákan náà alistihdad kéèyàn máa farun abẹ́ abẹ́ anabi ibrahim máa farun abẹ́ ṣùgbọ́n wọn nù hadithu anas bin malik radiyallahu ta'ala rọ̀dọ̀ wípé sàsàm wọ́n kọ̀tàlà náà anabi fún wa ní táìmù tá a gbọ́dọ̀ máa farun abẹ́ ó fa ń táìmù tá a gbọ́dọ̀ máa gé ìkànnà ó fa ń táìmù tá a gbọ́dọ̀ máa gé túbọ̀ mu wa ó fún wa ní táìmù tá a gbọ́dọ̀ fa irun abẹ́ wa wọ́n ń pè táìmù wo ni ó ní arba'ina laylan apákanú àwọn àfáàní kò sí táwọn kìtù fún nǹkan yìí tó bá ju ìgbà yìí lọ kò sí nǹkan kan ṣùgbọ́n àwọn ìkọ̀ wọlé tó àwọn tí wọ́n jẹ́ yíwa wípé ogójì ọjọ́ ṣé n jẹ́ ń sọ wípé ogójì ọjọ́ ogójì ọjọ́ téèyàn ọ̀rọ̀ ìmọ̀ ọkọ̀ dé tì í lẹ̀ àbíkọ́ pọ̀dọ̀ pé ogójì ọjọ́ téèyàn èsè ọ̀rọ̀ kejì lọ́tọ́ wọlé dọ̀ àwọn àfáà iná fọ̀tọ́pàkà àwọn àfáà fi sábà máa ń mú júmọ̀ àjúmọ̀ sẹ́ẹ̀rì wá wà nípa mímọ gé ìkànnì júmọ̀ sẹ́ẹ̀rì wá wà nípa mímọ rẹ̀ túbọ̀ mu sílẹ̀ torí pé ṣàwárìbù intanẹ́bì sọ ń parẹ̀ ní ó fòrò ṣàwárìbù anábìrì ẹgẹ́ túbọ̀ mu gígé òun náà òun ni asilu sunna fífà rẹ̀ sẹ́sẹ̀ ni fífà rẹ̀ náà kìí ṣe kí ni o kìí ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n rírẹ̀ nílẹ̀ rẹ̀ òun ni aṣọ àṣàlám máa ṣe bákan náà aṣọ àṣàlám ìmọ̀ fi hàn ẹ̀ lẹ̀ tí mo ń ṣe ìrìsáàlì tí irun yẹn máa ń padà wá síbi ìtẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn Yahudi máa ń ṣe bẹ́ẹ̀ àwọn kèfèrí àmọ́ ń fa rọ́kọ̀ irun wọn ṣùgbọ́n súnà tí ànábì bá ń ṣe àti àwọn sọ̀hábà rẹ̀ tó padà sí kẹ́yìn tí èèbá ṣe pín ọ̀nà ṣe umra àti hajj wọ́n máa ń dára ó sí wọ́n máa ń ge ṣùgbọ́n wọ́n èdè ọwálẹ̀ wọ́n wà máa ge létí ń bí kọ́ àbà àmọ́ wálẹ̀ ń bí torí irun wá yàtọ̀ sí irun àwọn èèbò àwọn kan ní wọ́n wá ń pè súnà ànábì ó ti tóbi iléyà mẹ́fà sísìn ní abala wọn ò ní gẹrun mọ́ kí la wa dé wọn nígbà tí wọn sọ̀rọ̀ ìyá nẹ́bì fáwọn wọn ní irun rẹ̀ dá wà lẹ̀ kódà ó ń dé ṣáàmà ṣáàmà lédè lábáwá ibi tó lẹ̀ ń bi etí wa yìí ìrìwáyà mi wá pé irun ànẹ́bì máa ń dé èjìká rẹ̀ àwọn wò pé báwọn ọ̀bà tí ìdè bẹ́ẹ̀ náà kí á ní ìtumọ̀ pé àwọn nǹkan ṣe ànẹ́bì níbi súnà mú ní èèyàn máa kíyè sára irun yìí máa ṣe irun èbó wọ́n sáfìrí rẹ̀ bí ọdún kan nígbà wá di wípé irun yìí wọ́n máa dàgbà sí ní ẹ bá ń di dáadáa Ah, máa rí ń jọ léyà ó ti kó orin ìdánù kọjọ pọ́ gẹ̀ẹ́kọ̀ ọjọ́ pé ó ti fa afọ́wò tí à ah, ó ní ìsásù wọn gbàdúrà rà mí kí ni wọ́n wálẹ̀ nà ṣé irun lágbọ́wọ́ àrùn tíá tó fi lọ́ọ̀ máa dárun sí dàdá ló dìgẹ́yìn kí ló dìgẹ́yìn o dàdá olóńtọ̀ ó dìkẹyìn irun wa ọ yàtọ̀ sí irun àwọn tání o irun àwọn lárúbáwá irun àwọn lárúbáwá náà yàtọ̀ sí irun àwọn èèbò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé irun àwọn Pakistan ọ yàtọ̀ sí irun àwọn lárúbáwá náà ọ yàtọ̀ sí irun àwọn èèbò irun tí wọ́n jọ irun tí ń bẹ lára àgbò. àgbò ó tèkì ẹnba alásọ̀sọ̀ sọ pé fámṣù fi mọ̀nà kíbi à ẹ̀rìn káàkiri orílẹ̀ kẹ́ẹ̀lẹ̀ rẹ̀ mèmí ọlọ́run ọba subhanahu wa ta'ala bí mo ṣe ṣe ní ṣùgbọ́n nabi ibrahim àwọn apá kan àfà gẹ́bí àdífì wá tó sì fẹsẹ̀ múlẹ̀ anabi di oyè wa wípé ewu ọjà náà bí ibrahim ṣùgbọ́n ewu tẹ̀ ń wò yìí ẹnba jáde lára rẹ̀ ó kú oríire alásọ̀sọ̀m sọ wípé kò ní sí mùsùlùmí kan tí ewu ó jáde lára rẹ̀ àyàfi kó di wípé ó dolórí ire fọ́lọ̀wọ̀n ọba tó bá jẹ́ pé mú ẹ̀sìn ọ̀rọ̀ ọba lówó ewu sí ojú ẹsẹ̀ tèwú kan jáde báyìí kátàbà lọ́wùláwù hasana ọlọ́wọ́ máa fi kọ́ dáadáa kan fún un hadal hadith hasanun bishawahidi ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdífì ní tọ̀bákẹ̀ tó jẹ́ ọ̀fẹsẹ̀ múlẹ̀ kódà wàhátọ̀ anil khati'a ewu kan tó bá jáde lára èèyàn ọlọ́wọ́ bá fi pa ẹsẹ̀ rẹ̀ yóò fi gbé ládàga fún un bí agbára èèyàn bá wá di pé èèyàn kẹfún sí ẹnu ẹ̀sìn ọlọ́run ọba sí ẹ̀rí pé ó kú oríire in tí ò ní jẹ́ pàdé ọlọ́run ọba lẹ́ni tí ó bínú sí a ó ti pọ̀ lára àwa mùsùlùmí in tó kẹ́kù lọ́dọ̀ wà ní ká máa lù Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wá pọ̀dé bíi pé ó tú àṣírí kẹfìrí fún fún wa ó ní wal kafiruna humuz zalimun tí wọ́n bá ní ta alábòsí kẹfìrí alábòsí ọlọ́run rọkọ̀ fún ọ̀tọ̀ lẹ́ńtọ́n sọ pé táǹkì kìnìkan ọlọ́run kọ́lé fún nígbà ọ̀tàdé ìsá lọ ìsì ń pe ẹnìkan tá a ní ń pè ìjọ náà lọ́hùn orí rẹ̀ wá di tó dorí kodò ọpọlọ wà síláyè bí ọyọ wà mọ̀ èèyàn gba professorship ẹ̀ lórí máàsì wọ́n ní one plus one plus one ó ní one ìyẹn ló fà tí mùsùlùmí gbọdọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala anabi ibrahim yìí ọwọ́ àtẹ̀lásí ọlọ́run ẹwà àwọ̀ èèmà wàláhì wàláhì ó lè lè lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo ń bá tẹ̀lá sí ọlọ́run ní tòótọ́ tí èyí ṣe pé fi ń wà nǹkan kan wàláhì gbogbo nǹkan lọ́rùn ọ̀rọ̀ fún kí lè rí wa ọlọ́run sọ fún wa ní ìgbẹ̀yìn sọ́tún mariam wípé a'udhu billahi minash shaitani rajim innal ladhina amanu wa amilu salihat sayaj'alu lahumur ṣe pé wọ́n tí ègbọ́n fásokòtò kí ẹ̀sìn máa gbáyà wọn ọ̀dàjà àbùkù ojú ẹ̀sìn máa rọ́gbọ́ fi ṣe sí náà sàyẹ́ jẹ́ alùláwùn rahman wúdà gbogbo tọ́lọ̀ ń dá ni ó sì máa fìfẹ́ wọn sípò wọn wọ́n sì máa nífẹ̀ẹ́ rẹ̀ wàláhì wàláhì a jẹ́ pé ń tọ́lọ̀ bá wá nífẹ̀ẹ́ ọ̀ ẹ̀ ń bá náà wọ́n gbogbo tì í níbo wọ́n ti gbogbo tó ń dán ẹ dákun torí ọlọ́run látijọ́ tí wọ́n ti ń pariwo ìsìlámù ìsìn ẹ̀rí pa ó ti di fọ́mà náà ó di kínú Jonathan our former president nígbà tó fẹ́ máa kí àwa mùsùlùmí kí ọdún ọmọ mùsùlùmí o ṣe mọ̀ gbogbo ẹ̀ náà sọ ni bó ti ẹ̀ jẹ́ ti òṣèlú òun sì ń kí wa Islam o ẹ̀sìn Islam Boko Haram ókè abẹ́ àbí òkè abẹ́ ókè abẹ́ àbí òkè abẹ́ نعم أعوذ بالله من الشيطان الرجيم النبي إبراهيم Allah subhanahu wa ta'ala ní gbogbo ntá ní àwọn èèyàn wá mú ẹ̀sìn wọ́n wá dorí ẹ̀ wọ́n mú irúgbọ̀n wọ́n wà fi túbọ̀ múlẹ̀ ó ní ọmọ ń fún àwọn bẹ̀rù tẹ́ ẹ bá sì wò ń tọ̀ ń tòótọ́ kì í sí pé torí wípé in tí ń pè ní fídíò àti sọ̀rọ̀ yìí dẹjọ́ in tó jẹ́ àdàmọ́ bọ́lọ̀ ṣe ní ká wà téèyàn bá ti síbẹ̀ èyí ọ̀jọ̀ ẹranko ẹranko tó jọ imi fi ń dẹ́rù bá yàn kì í ṣe wípé nǹkan lóko rire bá ẹ wo etí mu rẹ̀ bá pọ̀ tí ò wá sí nǹkan kan bì náà kódà kò máa rẹ́rìn ojú yóò tún lé. bẹ́ẹ̀ni bí akọ kìnìún bí akọ kìnìún lion ìtọ́jà kọ bí wọn rò bí tí ẹ bá rí hàn tó ní irun mú ọ̀ràn báwọn bẹ́ẹ̀ sì rí nu. anabi Ibrahim ọlọ́run wa ní kó sí àwọn nǹkan yìí ṣùgbọ́n àwọn rí àwọn ẹ̀gbà wá kan tó yẹ ká náà bá àwa lé lórí ẹ dákun àwọn nǹkan tí ẹ ní amúkú ẹ níbo láàfin sí mo gé túbọ̀ mú mi mo gé ìkànnà sáà sún náà ni àbá mọ́lẹ̀ aishata radiyallahu anha wa ardaha òun náà rí fìyàwó aisha wípé kẹ́lù sọ̀sàm yá àmúrù bìdáfìn sàbọ̀átìn anábì máa ń pani lásẹ̀ pé nǹkan méje kan bẹ bí bá ti ń jáde lára yín ẹ lọ rèé máa bò mọ́lẹ̀ wọ́n ní kí lalákọ̀ọ́kọ́ wọ́n lálákọ̀ọ́kọ́ òun náà ni ṣàwárí bò tá a bá ti gẹ́tùbọ̀ mu kéye bò mọ́lẹ̀ zufru èèkánná tẹ́ ẹ bá ti gé kéyìn ó bù mọ́lẹ̀ ó di mélòó sínú bẹ́yìn yín bá yọ ẹ bù mọ́lẹ̀ ó di mélòó wà dámù tẹ́jẹ̀ bá jáde lára yín ẹ bù mọ́lẹ̀ ó di mélòó ó di wàlháìbọ̀ ìntọ́jẹ̀ lára obìnrin tí ò fi nírun bọ́bá kó gbìyànjú kọ́ máa bù mọ́lẹ̀ ó di mélòó ó di márùn ṣùgbọ́n náà ni wàlùkọ́láfà tí a bá dábẹ́ fọ́ọ̀mà in tí a rẹ̀ ń bẹ̀rù ẹ̀lọ́ ọ̀bùmọ́lẹ̀ wàlùbàṣímà tóbìnrin bá bímọ in tí a ń pè ní bí ọmọ ẹ̀lọ́ ọ̀bùmọ́lẹ̀ wà láì gbogbo làdísì òfin fọ̀sẹ̀ mílẹ̀ afẹ́ náà bá wa kó sẹ́kí ni ibi ilé ẹ̀kọ́ bí kèsè ilé ẹgbẹ́ afri ẹlòmílẹ̀ ti lè ka nǹkan lórí ẹ̀ tó bá rí pọ́ fẹsẹ̀ múlẹ̀ ustaasu kìíní ìfẹsẹ̀ múlẹ̀ má parọ́ mú sí ọlọ́run ẹ jẹ́ mà ibi ọmọ kálọ̀rì èèbò mẹ́lẹ̀ ká sọ pé àṣẹ kan bẹ látọ̀dọ̀ ànábì wà fún àpé kálọ̀rì èèbò mẹ́lẹ̀ kò ṣùgbọ́n ìta ara àpẹẹrẹ pé èmi mo mi wọn à ni o kọlọ kọlọ kọlọ bo ibi ọmọ mẹ́lẹ̀ ala kulli hal wọn ò ní asọ́jẹ wọn ò ní àdàsátàn àti ẹ̀lẹ́ ìpínlẹ̀ náà tá a bá wá ń bo ogun tá à ó ń pa pé mo bora ni kìí ṣe pé ó nàbí ti ń lórí ẹ̀ káwa mú sọ́wọ́ rẹ̀ tí bá kan ń bá wá fẹ́ nira fún kí bá rí afárú èèyàn mú ìmọ̀ ń sáré yá kí ni afárú èèyàn ń ya ohun ìtọ́bọ̀lẹ̀ ń ohun èyàn gé ìkaná ìtọ́nà bí ìkaná èyàn so clear alọsọsọ mẹ́sàn alábòsí ayé tá a wà náà yìí oko tó lara ní lára to àlù tó nítumọ̀ wọ́n gbọ́mọ níbìkan ọmọ ọdọ yìí àwọn tí í ta láti kọ́ńtírì rẹ̀ láti lọ rí máa fi dun ẹbí nú ìyá ti dàgbà bá ti dàgbà wọ́n sì tàlákà kọ́dà ó súnmọ́ pé ẹ tó ń tálákùta ọmọ yìí ó ní ń dáná kúùkù ni wọ́n wá ń jẹ́lówó oṣù bíi méje mẹ́jọ nínà tó ni ní gbogbo gbà ara wa ní bí wọn ò sì ṣe físà fún kò ẹ̀ kò sí ibi tó fẹ́ kí gbàjarì lọ àwọn ará alẹ́ yìí wọn ò lójú bí àsìkò díẹ̀ sígbà ń lọ làárẹ̀ bá mú gbogbo wọn nínú wọn bá ń wú àtọkọ àti àwọ àtàmà wọ́n sá lọ sí tẹ́sítì fún wọn níbi oúnjẹ ní àti ń kó in tó ṣe wọ́n yìí ṣùgbọ́n àwọn tí ì lè pé orúkọ tí ààrẹ ti ń ṣe ń jẹ́rè wọ́n sá wà síwádìí síwádìí oúnjẹ ò ságbọ́nà méjì náà wà níwá mọ́mọ́ níwá tú wọ́n bẹ́ẹ̀ wọ́n sì nǹkan kan ó wá bu ẹkún ntí ntẹnu ẹ̀ jáde ni wípé kí òun ó fodidi kọ́ńtì òun lẹ̀ láti wá máa sọmọ ọ̀dọ̀ ń bí ṣé dùnmọ́ òun gan lọmọ ọ̀dọ̀ ó ti dìbò tẹ́ ẹ fóònù lówó kẹ́yìn nígbà tó wá ronú pé kọjá ọmọ gan dàrẹ́ ti o dókítà lọ́jọ́ fún o tó ń wá ronú pé lówó gba ah, ẹgbọ́n mẹ́sírẹ́tì ìdíra ti ń jáde bẹ́ẹ̀ kó o sì máa fọ̀ mọ́ oúnjẹ fún ẹ a fi irú sọ́bẹ̀ kọ́ ọmọ dúnpò rẹ̀ bá a fi magí sọ́bẹ̀ kọ́ ọmọ dúnpò rẹ̀ àwọn nǹkẹ́ yìí ẹ má lẹ̀ mọ́ sí ọlọ́run pé ó ní àforí àfọrùn ẹ lọ rèé bò mọ́lẹ̀ bọ́ ọba ìwọ náà má dúgbò tó ń gbé o sì mẹ́ntó nífẹ̀ẹ́ àtẹ̀ntí ò nífẹ̀ẹ́ rẹ̀ èèyàn a máa gé ìkẹrẹtẹ kéèyàn lọ kojú ní o blọ́ọ̀kù bẹ́ẹ̀ nìkan bá rí ọmọ ìtọ́wálò òṣèṣún náà sọ pé kọ́mẹ́rì tiẹ̀ wà kò jùlọ ro blọ́ọ̀kù ń wo mówó kí ni. àwa wò pé sáàdì ìfìnẹ́ẹ̀sì rè tó jẹ́ pé gbogbo ayé rí bẹ́ẹ̀ káàkiri ọ́sà ti nàmà fi sọ òun ò fún bọ̀rọ̀ lẹ́yìn bí ọdún méje wọ́n sà fún fi sọ UK lọ́ba gé ìkànnà lọ́ba bọ́ ẹgbẹ́ títì lòun náà máa wúlẹ̀ nínú èbò bí wọ́n máa wú. yóò di kéèsì. yóò wúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ White House wọ́n ní kí lọ bẹ́ẹ̀ sí orí àwọn olóbí ma wọ́n ṣe kí ni o ṣe ẹ̀kọ́ àwọn àgbàlagbà wọ́n bọ́ bá ṣe rí làásàánà rẹ̀ bí èèyàn bá wo àwọn ìlú kan wà láì láti ju pépà alẹ́ ọwọ́ èèyàn máa gbà báyìí kò ṣeé ṣe ara ó tìyàn gẹ pé áà àgbẹ̀sẹ̀ ìpínkọ̀sọ̀kọ̀ lọ mí ń bẹ̀ ṣùgbọ́n àwọn kọjá lọ́gẹ́lẹ́gbẹ̀ẹ́ títì ọwọ́ indian lásán èsì tó kọ́ bọ̀ náà náà kọ́ wọn ebi ti pa búrẹ́dì ti ń bẹ́ wájú ọ̀nà ẹ̀kọ́ àárín lù ti abáhùn ọdún kan àátùnú okùn bíjọ́ méjì kan mo wá lọ ọjà bambami sawada kif haluk lati bo ni mi áfíríkà ah, ah, ni ní láti bo nàìjíríà ni òṣùpá ní ọ̀sá dọ̀gá ọ̀sá dìmọ̀ mi làbàjọ́ ọ̀sá ọ̀sá ọ̀sá mọ̀ mi àwọn àdàsá pọ̀pà ẹ̀yìn tí ń wá rírí ni òun ti ń káàkiri lọ́ba wípé kí n dákun torí ọlọ́run rà ní ogun èyí búùtù kún kí n sábà lọ́wọ́ pé àtàárọ̀ ló ti ń káàkiri tó ń wòrán láyé nì tó ń gbè fún láyé bọ́lí ti ń káàkiri. mọlẹ́mi náà ní ìdí ẹ̀ ó ní ní ìdí ẹ̀ ó ní ìdí ẹ̀ ìrìn náà bíláàkì rú wa tí ó ní ìdí ẹ̀ kéèyàn wá dẹ́rù eléyìí wò ń bóríjà wọ́n ṣe wò ní fọ́ gíláàsì ọkọ̀ mọ́ lọ. ìlú ìmọ̀ ni. ọlọ́dà kò sànú wa o ń tá a sọ̀rọ̀ wa dànù tá a ti kéde o tá wa dànù. anabi Ibrahim nígbà wa ṣègbè tọ́lọ̀ ni ó ṣe àti rẹ́rìí pé béèyàn bá ti ṣe lè pọ́nra rẹ̀ lé o ní kó ṣe ṣe ń tọ́ bá jáde lára rẹ̀ torí pé a ní huruma ẹ̀dá ní huruma huruma ní ọ̀wọ̀. àmọ́ ẹnu wọ́n fà gbogbo tọ́lọ̀ ní ose ose ọlọ́ni inni ja'iluka linnasi imaman látòní lọ mo sì sọ ọ́ dẹ́ntí gbogbo ayé ọmọ wù kọ́ sí dáadáa inni ja'iluka linnasi imaman kí wá ni ìmáàmù lédè lárúbáwá òun náà ni àtọ̀ríkù táwọn èèyàn yẹ̀sídù nas ojú ọ̀nà táwọn èèyàn gbà pé tí n bá ti mọ́tọ̀ ń ajá bí mọ́ ń lọ tí wọ́n wá pe ìmáàmù lójú ọ̀nà táwọn èèyàn tọ̀ ìní jẹ́ ìrùkà ìnẹ́sì ìmáàmù àṣekéèso ọ̀dọ́ ni wọ́n kàn sọ ọ̀yàn di ìmáàmù àṣe ẹ̀záàmù ó ti kọ́kọ́ lọ apá kan àfáà ní gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí lọ́dọ̀ tí ò lóbi ilé ẹ̀ gbọ́dọ̀ fi ṣe ìmáàmù gbogbo orúmọ̀ torí ọmọ wọ́n ní bítà àti rẹ́rìn rẹ̀ nu wọ́n ní kí ló fà wọ́n ní nítorí wípé tí wọ́n bá ní ọkùnrin kan bẹ tóbi lo ọdún mẹ́wàá lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ tí wọn ò sì kọra wọn rí tóbi wọn ò sì lọ lóṣù méjì bẹ́ta mẹ́rin ńlẹ̀ wọn rí ẹni ọlọ́run lọkùnrin wọn nítorí pé gbogbo ọkùnrin tó bá ti ń gbìyànjú pé tí n ti wín obìnrin mi kò ní bá ń gbénu ilé kò lè lóbe hmm. àwọn wa mú ọ̀rọ̀ wọn wá sọ́dọ̀ dídí ọ̀rọ̀ wọn ní ẹni tóbìnrin ó sọ́dọ̀ lórí ibú òní máa ń wín wọn nínú ọkùnrin kí ni olùmọ̀rì bẹ́ẹ̀ èmi mo ìtì ìbàdàn akáwọn ni wípé ọkùnrin tóbìnrin ọ̀sọ̀dọ̀ lórí ibú ni máa ń wìn ní wọn sista Selima àti afa Yakub àni ẹjọ ń gbẹ́kọ̀ afa Yakub sì ń báwọn èbò ṣiṣẹ́ lápapá tí wọ́n bá ti ẹsẹ̀ sí kú ò lé ń fọ́ tààtì wọn ò lè wọ́ bí sẹ́ńsẹ́mù bí jẹ́ ń gbé síbi iṣẹ́ wọn ní wọ́n bá bí máa kọ́ bí wọ́n láwọn sọ ní Abrahaman díjẹ́ ìbejì àti àbúrọ̀yìn gbàtà fàádé ilé àní iṣẹ́ ti lọ sọ fún àwọn dádì mi ah, níwọ̀n tí mo lọ rí ìfẹ́ ní kó tó ń búra mo ti kọlù dádì oníṣẹ́ ah, orí kọlù lẹ ti fẹ́ mi gbọ́n náà mọ́bí iṣẹ́ wá ṣe rí ó sì mọ́ báwọn ìbò ìṣe bí ẹ̀ ṣe lé lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí owó owó ìbò owó ìbò ṣe jí iṣẹ́ ìbò ṣe ṣe ṣe kúṣe ọ̀kan náà bọ̀dá wa ti lọ ṣe àtìpó lọ́dọ̀ ìbò afọ́gbọ́gbọ̀ lásìrí ó wà láàgùn méjìlẹ̀ máa wọ́sẹ́ náà bá parí iṣẹ́ lóṣù kan ní bá fún àwọn olówó oṣù 29 ah 29 days bó wọ́n ní bẹ́ẹ̀ bó ṣe gbé fáìlì wà náà pé sọ́ọ̀ rántí ìjọ́ tó wọ́sẹ́ ní kọ́tà tó sẹ́wọ̀n ah, ó ní sẹ́wọ̀n ètí oh ìlú náà sísítà jùlọ wọ́sẹ̀ mọ́ gbọ́ 30 minutes gbọ́dọ̀ wà fún ọ tó fi kọ́kọ́ kó ìròrí tó ń bá bọ̀ lé yóò kọ́kọ́ rọpọlọ ẹ̀ná sọ̀rọ̀ pẹ́ sọmọ ìlú ó tún ronú ìlú rẹ gbogbo ọlọ́run yóò ti sílẹ̀ ọkàn yóò ti bẹ̀rẹ̀ pé ah, ìlú èbò mọ̀ wà tó tọ́ mọ̀ wá ṣiṣẹ́ bọ̀ awúrò ń bìnrin ó ti ṣàbòsí mi fifteen minutes tó o sì wọ́sẹ̀ o lẹ́yìn ìtọ́jẹ́ pé fifteen minutes tó kù tó wọ́sẹ̀ lóde èsì ń bi iṣẹ́ ìlówó ètí mọ̀ yọ. gbogbo tí ń sọ fún ẹlẹ́ òwúrẹ́ àlétí ló fi adi wípé àkíkọ̀kọ̀la ọ wà ní tẹ́ ẹ bá kọ̀ bẹ́ẹ̀ eléyìí sì ní lùlù tiwọn ìbínú òdì ní àmọ́ bí ìyìn sì ní fọmọ ìlọ́yàmọ̀ àfẹ́ àbálẹ̀ rẹ̀

náà obì ó dè kọ́ ọ lọ fìbínú gbọ́mọ ẹ ṣépè sọ́ọ̀mù pọ́ pàṣẹ ara ẹ jẹ́nu náà gbogbo ẹ̀kọ́ lé mi ẹkùn ẹlẹ́ wà lẹ́yìn kálukú ń gẹ́ka jẹ́ ń kọ́rọ̀ ẹni tí ò gẹ́ka jẹ́ wọ́n sì bára wọn sì sínú padà ó lọ wá sojú sí àmà ọ̀hún ní tó wá fún yàrá ẹ̀rì tójú yọ kàn wájú ọlọ́run ta ni máa ń wẹ̀ ní obè ò nínú ọkùnrin ẹ́ wà nílé yọ gba máàkì máàkì tí wọ́n mú ní pé wọ́n sà lọ́gbẹ́ wọ́n sà kí ni o wọ́n sà lọ́gbẹ́ ló fi jẹ́ pé alisi anabila èyí ọmọ abẹ lọ́n anabi Ibrahim ọlọ́ni wa Ibrahim alladhi waffa tún sọ̀rọ̀ nípa Ibrahim yìí gbogbo ń ta sọ fún ọlọ́pàá dẹ̀hùn yìí máa tá a bá paláṣẹ yìí máa ṣe ṣe rí tí wọ́n bá léèyàn máa pàdé òun òun náà nídìí ká clear rẹ̀ láàrin àwọn alùsùnà wàlìjàmáà òun súnà lẹ́lẹ́kọ̀ọ́ òun súnà òun lẹ́ntórí ẹ̀ sírẹ́tì ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá fún ní sàtíkẹ́ẹ̀tì fírì tọ́bẹ̀ bọ́ọ̀kọ̀ tó fi dọ́ọ̀mù sí ó súnmọ́ kọ́mọ́tètè rújú rí ọlọ́run sàrẹ́kẹ́kẹ́ lẹ́gbẹ̀rẹ̀ e lọ sọ̀bọ̀ kí lẹ́gbẹ̀rẹ̀ e lọ ọwá ájì amù sàrẹ́kẹ́kẹ́ oní ẹfún ọwá bọ́ ọkọ̀ ọ̀kọ́ lọ sí ọlọ́ọ̀fí kí ni o wàhálà dé nìyẹn ọ̀kan náà ẹ̀mú fún kọbù lásìrí ọ bára wọn wá sọ́dọ̀ mi torí lè iná ń ṣẹlẹ̀ láàrin ara wa ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ àti tẹ̀fsíìrì dé bẹ́ẹ̀ nù ọ̀sà kòóró àti wàhálà ti ń ṣe lórí gbogbo sí ti ti san rí mo wá ní àfa òní ẹ wàláhì ló lọ tó jó wa ara mi tí mo lè fún ọ ṣùgbọ́n tí n bá rí ẹni tó lè hẹ́ẹ̀pù tó bá dírọ̀lẹ́ jẹ́ àjọ ríra padà mo lè rẹ́ni tí mo lè bọ́ ọba sọ̀rọ̀ lórí àmẹ́rin ṣé ẹ mọ̀ pé akànkan àǹdárùngbọ̀n sí ni ẹ̀mí wa sọ́lọ̀ gangan ó kéré pé káàsù ẹ̀mí wa mọ́nà ó kéré ó dírọ̀lẹ́ mo lọ à ń ṣe àyànjú àlàmẹ́ríkà lọ títí tí ọ̀hádà ọjọ́ kejì àfa wa tẹ́kìsì mi padà wípé sọ́sọ́ ń bẹ ya owó tọ́lọ̀ ń fún yín tẹ́ ẹ̀nà fún àwọn àdáwò lọ́wọ́ fi ṣe fún yí o èyí tó fi kàwá náà àdáwò lè ṣe fáwọn náà kọ̀dẹ̀ ní lọ títí ṣùgbọ́n o gbogbo ẹmbásà àánú ẹ̀dà ní ọ̀rọ̀ àánú ọlọ́run náà o bọ́ wá ìyẹn dáadáa làáfáì bọ́ wá mú fóònù pé n tí òye inú ẹ̀sìn mo fẹ́ kọ̀ billion wà lọ́wọ́ mi tẹ́ni ẹlẹ́ni ní bó ń fi gbẹ́kànga ní gbọ́dọ̀ yọwọ́ náírà ń bẹ́ẹ̀ kọ́ kọ̀gbọ́ yìí èyí ò bọ́ra ní kíni o ọwọ́ á ní ìdàkejì tí Yorùbá ń fẹ́ yìí tí Yorùbá ń fẹ́ ni kó o nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́nlọ́ ó sì nífẹ̀ẹ́ ọlọ́njẹ́ sí ẹ lọ́ni lọ́nà wo lẹ́nìkan bá gbówó dé ní pé àfẹ́ ìrú àlá wọn lè lámà náà ní ẹ̀dá kan owó ìmọ̀fẹ́ ìralẹ̀ ní ilẹ̀ ẹlẹ́ẹ̀keje tí wọ́n rà ti àgbàlọ́wọ́ mi rè one million naira ọ̀sàgbélà ẹ wá dákun ó súnmọ́ kọjá pé Ramadan ó di fifteen ní ẹni wọn ní bàbá yẹn lọ sí umra ni tó fẹ́ ta lẹ́hùn ṣùgbọ́n fẹ́ fọ́ ọkọ̀ owó yìí torí pé owó ìbá ń bá nìkan ṣe àròyé sólè owó ìbá ń bá nìkan ṣe gbé ọ̀sà kò sí one million sọ̀wọ́ àfa ṣàpè Ramadan náà ó kú ìlàjì ní ìsìn náà ọ̀sà tó lé lóṣù kan tàbí ká ló dín díẹ̀ àbí ọba àdìjọ́ kejì lọ́kàn náà yàbá sọkúndé nígbà fẹ́ ru alẹ́ sànú mi kí ó rí ní ah, ilé àní lọ́bẹ̀rẹ̀ ọ̀sútù ẹsẹ̀ káyẹ̀ ẹsẹ̀ kọ̀ọ̀rọ̀ ní ọwà wọ́n ní tí wọ́n bá ọ́síjì gẹ̀ẹ́ ló lọ́ọ̀ báyìí tí wọ́n bá sí ọ̀pẹ́rẹ́tì wọn kó tó tó wákàtí márùn sísin wọ́n kọ́ sí bọ́dà ah, ìrọ̀lẹ̀ nídìí one million naira ni kódà mo ti sáré owó ńgbà ibè rọ́ṣẹ̀ méjì gbogbo owó pè sọ́wọ́ mi tí àfẹ́ ìrú àláàbá lówó mi ìtòjówó tiẹ̀ ònà gbọdọ yẹnu n'usere ọlọ́run kò gbọ́dọ̀ yọwọ́ náírà nítorí wípé nǹkan mẹ́mí ẹni dúró tọkọ ìdọ́dọ̀ rẹ òun kò sì mẹ́mí ti fi lọ́ksídì ti ráyè wà á ọ gbọdọ kó olówó tó o bẹ́ẹ̀ kó lẹ̀ ọláìkì ẹ̀sìn ọlọ́njọ́ lọ́nlọ́nu ọlọ́run ló sì láìkì jẹ̀sìn ẹ̀ lọ ìyìn tó fẹ́ẹ́ fobìnrin ṣe ní kọ́dà bó da owó yẹn ń bá wá kú ìwọ́kọ̀ ọ̀pá

na wúmù ọba afọ bá àfáà ṣe sàárà àpò ráìsì ni àmàrà àlé àríjọba ni ó ti kùlàjì ojú àánú ni àfáàsì ni èyí sunkún rówó ni kí ṣe o bẹ́ẹ̀ ààyè bí ọlọ́run sì fòbìn sí sọrọ sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn sunkún rówó ẹ̀rí mí

ọ̀rẹ́ ọ̀tà sí ẹ̀ntọ́ lọ jíwò ta ní ọmọ òrukàn ọwá lọ fi dá o aṣọ sópó lọ́rùn lókè tó fi rúwò ilé ọwọ́ nígbàtọ̀kọ̀ ẹ̀kú títí sójútó ọ̀pá ni ẹgbẹ́ wọ́n tà abẹ́rẹ́ náà fi ẹlẹ̀ tẹ́lẹ̀ máa ṣayé náà lọ mú sókó ọ̀lọ́dú kan ọlọ́wọ̀ èèyàn kú wọn ló fi fìyàwó àtọmọ ti ẹlẹ̀ à ń káàkiri òun ànàbí ọlọ́run tó kù lẹ́nu ọlàrun bẹ̀rẹ̀ bú tẹ̀blígù dákọ̀ bẹ̀rẹ̀ bí dákọ̀ tẹ̀blígù tó kó láyé ibi wọn ló fún ẹ lóko mùsùlùmí ọmọ sí màtí ìbàtí ní tọ́wọ́ sẹ́bọ́ ọba ti sẹ́bọ́ ní mọ́ lè ọ́ ṣùgbọ́n tí èèyàn bá ti kí yóò tó bilẹ̀ ní èèyàn ọ̀pẹ̀lẹ̀ àgbà dé odidi abúlé kẹ ó lọ́wọ́ ti bẹ̀rẹ̀ wọn ti kọ ní ìsìn ó ti lé bí ọgọ́rùn-ún ọdún aláìkí ìrókò lálàbá láàrin inú ogin tó ti wù àbẹ́yọ̀ pé bá àti àgbẹ̀yìn kẹ̀kẹ́ lẹ́nu rẹ̀ mọ́ àìlà agbájì lọ ó gbọ́ ara àbá lódidi kiri ọlọ́yìn jẹ́wọ́lá dáa ṣe àti pẹ́rẹ́ jẹ̀mọ́ ó ti bẹ́ẹ̀ ó ní agbára gan púpọ̀ àìní ọlọ́run lára àwọn tí ebi ọgbọ́n àfọmí lọ sí Mẹ́dínà náà ara Mẹ́kà kò ló tó rẹ̀ ní ọ̀fẹ̀sẹ̀ rẹ̀ yára fi já ju àwọn pẹ́rẹ́ jẹ̀mọ́ kí ló fẹ́ gbọ̀nà rẹ̀ lẹ́yìn sọ bí ẹnìkan ti gbà sílámù lánàá tálẹ́bí sọ di ẹni tí ń kírun fáwọn èèyàn tàbí ó di afáfáwọn èèyàn jọ kejì sọ. So, tó a bá ń ṣe ìtàn se dáadáa lẹ́ ń ṣe kí mo ní tàbí kù o ẹ̀yin ẹjẹ́ kó wèrè kò wèrè ẹ máa kó ọ̀fọ̀ wà fà ká máa wọn tí máa Abubakar ń kó àwọn èèyàn ń ní náà wọ́n dúlé ẹ wá kanu ni a máa sọnù bí ìjọ tí kù kù ibi òfin subhanallah alimu wa ustaasu wa ọ̀kan nù àfa wa abasi tọwa kura nítan ọmọ ẹni ọmọ alábàríkà ni wà ní ìjókòó lórí ẹ lọ́ba sì lóhùn lálẹ́ àwọn àdàbàsá ah, látàsí lọ yọ ah ṣé wa subhanallah ha ìwọ wa ma gbẹjà lálọ́ ni o la ilaha illallah Allahu akbar sọfẹ̀ bí ẹ̀yà gbọ́lé wa subhanallah ní bàbá àdá ní ọba ní takasa kan ni ó gbàgbà wálé pé fọ́ọ̀tì fọ́ọ̀mù ti ní ọgbìnlẹ̀ wa tẹ̀síṣáyé kọ́ọ̀lù wọn lórí takasa yẹn gbogbo àwọn bá ní pé kásáré fan bíi five minutes káwọn fi sáré sọ̀rọ̀ nulẹ̀ wọ́n sá sọ pé inshallah ramana wàláhì ìjọ yẹn mo tún lọ Togo mú láti sáré láàárọ̀ ọjọ́ náà. ó sojú mi jọ àwa jókòó lọ́nà bíi. a ò ti yé mi. nígbà pẹ́ àwọn ní kò sí wàhálà nǹkan kan pé à ṣé irú sáàsù wa tiẹ̀ ní àwọn onímọ̀ ròyìn àfa kọ́dà àti gbọ́n lọ́wọ́ pẹ̀lú ṣe nǹkan kẹgbẹ́ o kí la lọ tẹ́sí ọlọ́ọ̀ni òjò wọn fọmọ lójú ìyà tí wọ́n fi jí ọmọ yìí ìwọ ọwọ́ àlọ́ bọ́ta wà láwálé wa mí bí ọba àjọmọ̀ àlè tó ọjọ́ mọ̀ òfò àbí ẹ̀yà nulẹ̀ wa mo ò sì dé kí àfáwọn orí ọmọ nfẹ́ dónìí ẹ wá dàkún tẹ́ ẹ bá ń sọ pé ń tẹ̀ ń ṣe kòkó sínú ùsùlù ẹ̀sìn ìpìlẹ̀ téèyàn gbọ́dọ̀ mèwò báyìí àwọn ọ̀sọ̀ fún ipò kóónú ẹ̀ anábì ni àtàkùn man tẹ̀rọ̀dọ́wọ́nà dínà o gbogbo ẹ̀ ń tẹ́ ẹ̀ mà pín ẹ̀sìn tí ń ṣe ìsìláàmù ni kò sí lu kò sì sẹ́bọ wàhúlùkọ̀wù ẹ̀ bá wà bú lọ́wọ́ rẹ̀ kèé ṣe pó ti lóyún ogbó ìkárì olóyún ogbó ètè rè olóyún ogbó fọ̀sẹ́wìjú ẹjọ́ fọmọ yìí wà ilẹ̀tẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ takùn fitna tó ń fi láàrúdọ̀ fasadùn kẹbíir in tí ó dì lórílẹ̀ abúlé máa fọ́n káàkiri lórílẹ̀ fìtínà náà máa fọ́n káàkiri lórílẹ̀ òrè o ẹ wá bòyìn òmọ́lẹ̀ ìkan wá ṣẹlẹ̀ ṣùgbọ́n kéèṣe ní ìwà dédá kọ̀ lóhùn tẹ̀blígùn ni sísítà ona òun náà ó gbìyànjú kí ó sì mọ̀ kí ó dáadáa wọ́n fẹ́ fà fà ọ̀rọ̀ ti parí sa yọjú sí ẹ̀mí ẹ̀ lókàlìtì kílẹ̀ yìí wọn ìwọ ni tó ń jẹ́ báwọn wọ́n sá sọ̀lọ̀ sọ́mọ̀ gíga báwo ni three three days yìí ṣe ẹni time table fún ìǹtẹ́ lọ kẹ́yìn gbà wọlé lọ àwọn olè dẹ́ bá lọ ṣe joe brother ni ṣe joe brother ní ṣe ti lọ four months ó lóun ọ̀lọ́ kankan ní tó ń sá mọ̀ ní gbé kọ́ ọlọ́kọ́ ọ̀ṣun ni òǹtẹ̀ẹ̀lé wọ́n sá dọ̀gbọ́ndọ̀gbọ́n bí ẹ ṣe kí wọn mọ́lẹ̀ nulẹ̀ náà nù pé ìwọ nǹkan kẹgbẹ́ àwò wàláhì lẹ́rí láìláì wa inú lọ́lọ́mọ wáyé sísá ìsì gbé nǹkan jẹ ó sì kọ lẹ́tà alẹ́ lẹ́tà àwọn abọ́sọ́wọ́ ọ̀yá rẹ̀ ó sì dín máa bà náà ní tí èsì èyí kéke ó kú gbé o sẹ́sìnù náà ta ni musa àfáà ní yìí ni sẹ́sì òdò ni táǹsẹ̀ yìí ni anábìgẹ́ ń gbàtọ̀ wọ́n láyé gbogbo ayélujára kọjá àfáà ẹ́ eh? gbogbo ayé rẹ̀ kọjá àfà ìta àkọ́kọ́ yìí lẹ́tọ́rì níṣẹ́ rẹ̀ lẹ́tọ́rì níṣẹ́ rẹ̀ bó o ní ṣe ẹnìkan àrẹ aláì tó bá ti ẹ̀yà tẹ̀bílì gbòó wọ́n èdè ó padà wọ́n ètí ẹ̀ lámà náà wọ́n rẹ̀ èyí ń parọ́ mọ́lọ̀ ń parọ́ mọ́nà bí yọ wà sóòtọ́ fẹ́ yàn. àwa pé ọ̀kalẹ̀ ó lẹ́mi ọ̀parọ́ mọ́lọ̀ àtàmàna bí mọ̀ ń parọ́ fánàbí jẹ́mọ́ ìjẹ́ kèsára o kọ́lọ̀ ọ́sà mú a lọ́rẹ̀ ọba gọ́yẹ̀tù nurse àrídọ̀n nurse gọ́yẹ̀tù látúdọ̀rọ̀kì kéèyàn sọ pé gbogbo ayé lọ́gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹ̀hún òkè kan ní láti dọ́lọ̀ ti dáyé kò tí ìsẹ́n tó ti ìrìgùn rí ànábìgò ìrìgùn sọ́rọ̀ wa tó lẹ́wọ́ alẹ́ kí ló lé tí yàn wà ní dojúkọ lọ́wọ́ bá rẹ̀ subhanahu wa ta'ala ṣùgbọ́n tó bá ti jẹ́ pẹ́sì ní ìlọ̀ bá ń ṣe èébù rẹ̀ ò sí lẹ́nu wa mọ́ ṣùgbọ́n tó pè ní ìsìláàmù tó sì sọ́mọ́ nàbí àwọn onígbà ànígbà o wàlẹ́ ànígbà àwọn àfáà súnà àbí mẹ́ta wọ́n fi lù wọ́lẹ̀ wọ́n lọ rè kọ́dí ìfì ìjọ wọ́n wá rìn fódídí ọ̀sẹ̀ méjì wọn ò rómi mu tí ẹ fi ń tọ̀tọ̀ ẹ̀jẹ̀ ọbọ̀ wájú àwọn sọpá nàbí ní sí okó dáa ṣùgbọ́n ọlọ́run mẹ́jọ ọ̀rọ̀mọdọ́mọ àwọn ó ṣe níbo ẹ tí ó ọkùnrin tẹ́ ń rọ yìí níjọ́ tí ànábì ń sọ ọ̀rọ̀ àríkàrìn Islam nínú àdìsí ànábì Umar mẹ́rin ló pè márùn níbo ẹ tí six point. ànábì Ibrahim kí ló dé lọ́lọ́ fi sọ́dọ̀ rẹ̀ rẹ̀ torí wípé gbogbo ohun tọ́lọ́ ní ọ̀sẹ̀ ló ọlọ́run wa ni gbọ́ọ́ gbogbo èèyàn ni ó sì wà máa nífẹ̀ẹ́ rẹ̀ ìní jẹ́rù náà sí ìmáàmà mọ sọ ọ́ di àwòkọ́ṣe fáwọn èèyàn ṣé níbi àìmọ̀kan ni ìmọ̀ wọn ni ẹ á sọ òdodo ọ̀rọ̀ ni tí a bá di nígbàgbọ́ nù ká tí a bá wọ àwọn ẹni rí àná tí a bá ń gbàwẹ̀ ẹran lé wọ́n máa gbàwẹ̀ wọ́n fòló jẹ́ ń sáré wọ́n sì so mọ́lẹ̀ wọ́n àjọ jẹun mọ́ tí a bá ń gbàwẹ̀ ẹ̀dí ẹlé wọ́n máa gbàwẹ̀ wọ́n fòló jẹ́ ń sáré wọ́n dẹ̀dà ọkùnrin sínú àgò adájúgbò gbà tó rùn bá wọ̀ ó tún àwọn ẹran ilẹ̀ padà ó tún àwọn ẹdí náà bá wọn sínú gbogbo nǹkan lè ọba ní ọwọ́ náà sọlẹ́rọ ṣé ká láfù ni ṣé ẹ ní ìbéèrè tí fẹ́ bí pé tọ́ọ̀bẹ gbàwé sórí ibú tọ́ọ̀bẹ tí ó sì ní ẹ̀sìn wẹ́dà ní mú lọ́gbọ́wọ́ lọ́wọ́ ní wẹ́dà ní kìí ṣe ní ẹ̀sìn lọ́wọ́ bí àforí àfọrùn ó fi á di pé tẹ̀bíbò ràkájọ́ ń sọ̀rọ̀ ó ní òmọ́ òmọ́ bíi kóhùn ọ̀bẹ ládà mo gba ah, bí ìsì wa kúrò ilé ìgbà yìí tí ìwà wíra ní àwọn yẹn ṣe kí n ti wèé lù báyìí náà débi pé mò ń múlẹ̀ wà ní lọ sí bàtúrúmù èyí tù sẹ́gbẹ̀ kẹrẹ tí ń bá wọ́n tó ń tútù wé padà. òtítẹ́ sọ sọ pé òun ọ̀rọ̀ adọ́gbọ́n sí òkè báyìí lòun ò kúrè lòun ò sọ sí òkè òkúrè jàmáà ìjà gbọ́dọ̀ Ọlọ́run wàláì wàláì àìsàn ọ̀tọ̀ ẹnì kankan ohun pé kájọ kan là wá ń sọ. Allah kájọ kan là wá ń sọ. ẹ má ṣe jáyà lọ́tọ̀ọ̀tọ̀ kájọ kan là wá ń sọ. kálíjọ kan là wá ń ṣe. kálíjọ kan là wá ń hu. ọ̀rọ̀ kálíjọ kan là wá ń sọ. ẹ má jẹ ká lọ́tọ̀ọ̀tọ̀. kàlejọ́ kan làwọn ń sọ ìtọ́dájà lẹ́nu lè parọ́ mọ́ wọn kéèyàn máa wọ́ran alọ́bí nìkáwù kan ìbẹ̀ láti ń bọ̀ láti láìpẹ́ káàsì sàlámà ká pé hùkúkú wa ń bẹ̀ bí àwọn jẹgbódò àgbà táwọn wá bẹ̀ táwọn wá rọ́lẹ̀ ọgbọ̀ wá wọn lọ tán ó ń sáà bá sọ mọ́ á dìde ó ni sọ́sọ́ àwọn fẹ́kẹ́ ìjókòó àmú ní ń bí in tí ń gbọ́ yìí in láṣẹ kí n pè pa torí sebi tí mo ti lágbára àti sọ bẹ́ẹ̀ mo wá kí n bí ni mo ti pé hákù mi in mà lọ tọrọ tako tí n bẹ lórí tèmi yóò máa dà mí láàmú ah, ní ah, ṣé káwọn wá pé pa tí bá lè pa wallahi àjókò mẹ́ wallahi lè nílá ilá ilá wa tó ọmọ tó wọ́n ti ẹ fi láhùn nígbà ní àti ẹni ń ṣe súnà ọmọ ẹwọ́n tánà bíbọ̀ ìmú dáwọ́ jẹ́ ọ wọ́n wá gbọmọ jáde sáwọn aláàfáà ìjọ keje ní ọba bá pọ́ǹkì lórí ọmọ sẹ̀fẹ́ tí ń júwe tọmọ ọyà wọ́n lè rí pọ́ọ̀kì yẹpẹ ayé ni lórí ọmọ tuntun jẹ̀mọ́ àjọyọ̀ wa lórí mọ́ni ara wa ni a ṣe kí ni o sẹ́ẹ̀rí tẹ́ ẹ ba bá ọkọ kan àtìyàwó ìrànlẹ́jẹ̀ náà lọ́jọ́ ku sùúrù anabi ibrahim bó ṣe senu ọwọ́ ni wàmín o je mọ́jì ò jẹ́ mìnìkan ló ṣe ní màámu ẹnì kéè jẹ́ ìmáàmù àfikún ti kọ́kọ́ rádàwó sẹ́ẹ̀mọ̀ pé ilẹ̀ yìí yọ aṣọ sí ní ìsìn kúrò tó dájọ́ tí alìmọ́mù dọ́mìnù gbogbo ẹni bá ti pè ní màámù ìyí tí ń sọ gbogbo àwọn tó kó sẹ́yìn mi sí ẹ̀rùn wọn dàbí ọ̀dá bá bí ẹ̀mí ni obi bẹ́ẹ̀ mo lídìí wọn fún tí a bá lọ rẹ̀ nígbàtọ̀ ni wọ́n gbáwẹ̀ èmi ni iná bàbá wọn máa tún fáláwù wàláhùn tó bá lu àwọn èèyàn lò kí wọ́n erójú rí ọlọ́run ọba tí ọ̀dọ́gbọ́n sọ wọ́n dẹ tí ọ̀dọ́gbọ́n sọ wọ́n kọ́dọ́gbọ́n dorí wọn kodò sọ́nà ọ̀dọ̀ ara rẹ̀ kí wọ́n fi máa wò pé àfún àfún láti máa rí ẹ̀jẹ̀ ànábì ni wọ́n mọ̀ kú oríire o lórí ẹnì kọ̀ọ̀kan náà ló tún ti máa balada wàyín àṣà àà tó bá sí àwọn èèyàn darí lẹ́mìí òdodo pé àwòsàsò lè tàn wá àà fa àléhì lá àléhìm oní ọ yòòrù ọwọ́ abọ́ mímbà yìí ọ sọ pé tí wọ́n bá rí ọwọ́ ogun ọ máa fi gbogbo jẹ̀mọ́ sí marafa mọ́ mú kanú bá nígbà ọ̀pẹ́ pe wẹ́dà nígbà wọn ọ̀gbọ́ bó ṣe ṣe bọ́gílárì nù síbi gíní o ìgbà bẹ̀ wọ́n ti yẹ́sẹ̀ àpadà lọ mú kọ́kọ́rọ́ wá nítorí ẹ̀rọ ojú èyí tí ọba tí ọba kí tí wọ́n ti kí mi lé àkàtẹ́ lẹ́ni ẹ sì kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kàn án mọ̀ yọ ṣe àṣì yà ṣe àṣì. àwọn àdà lónìí wọn ò sí bẹ́mà ibi ọ̀ràn ti dé báwa gbogbo àdúgbò tẹ bá ti dé bí mọ́sálásí tẹ bá ṣe rí bẹ́ẹ̀ nínú ilé àwọn mùsùlùmí tí ń bẹ́ ń bẹ́ ó ṣe rí wákàtí márùn ebá ń kí papọ̀ ni bóò ní ìṣe ní rọmọ ìyá tí mi ń béèrè rẹ̀ tí wọ́n fi aṣọ pé lágbájá ń sáàárẹ̀ láti bí ìjọ márùn ìmọ̀ so yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò rí bẹ́ẹ̀ nígbàtí ìwà bìtọ́wà ti ń pàdé kìí ṣe kíníkan sister jẹ́mọ́ ìdí àkíyèsára o ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run láàrin ẹni tó dúró déédé àtẹni tí ò dúró déédé ni ọlọ́run wa ni wa min dhurriyyati ìwọ náà ọba tó ọba sọ mí dì máa mù àtàwọn ọmọ àdọ́mọ mi náà ẹwẹ mọ̀lọ́dọ́ àwọn ànábì ọlọ́run bí ẹ ṣe rí ni ọmọ ẹ fẹ́ kọ́ máa wọ́n rí ẹ sì wè mọ ọlọ́run náà bó ṣe ṣẹ̀dá náà ó rẹ̀ bàtọ́ bá jẹ́ pé káfíńkátà lọ́lọ́run pẹ̀lú ojú ọ̀nà rẹ̀ yóò kọ́ máa ṣiṣẹ́ wọn. lẹ́yìn àfa gbogbo ọmọ tiẹ̀ ní ó fẹ́ kọ́ dá àfa dókítà náà mọ̀ wò pé àà ah, ah, bá àti ẹ̀rí méjì mẹ́ta mẹ́rin bí méjì ó sàn jẹ̀wá yọ jẹ́ dókítà nínú ọmọ àwọn ẹnjìníà náà bí ó ṣe wà ní òtí ẹnu àlébí bọ́ọ̀lù wa ni pé ọ̀sọ́ mi dì máa mú wà mí ń dúró ìyá ti jẹ́ àmà mi inú àrọ́mọdọ́ máa mi ẹni ojú òkú tó ti máa fà máàmù náà yọ ọlọ́run ní láàyè ànáàlú ahadi avolimun gbogbo ẹ̀ ń bá jálábòsì kò ní jẹ́ máa mú àwọn apá kan àfa àtúbà wọn apá kan àfa ni hàn láàyè ànáàlú ahadi avolimun àdéhùn mi tí mo ṣe pé ẹ̀gbọ́n mọ́ tẹ̀lé ń jẹ́ máa mú yín jó lórí èyí tẹ́ ẹ bá ti kẹ́fìn pálábòsì ni ọ̀sádéhùn lára tiẹ̀ ọ̀rọ̀ yẹn ò kíyà màmú ti ń ṣe zina kí ni ń ṣe a ń sọ àṣì fáà pé ẹ kẹ́kẹ́ abẹ̀rù ọlọ́run láyé ọ̀tọ̀ kìí sọ̀rọ̀ tí wọ́n bá aṣọ ní ìjásí sí náà ojórí òpó stásù ó wá ká stásù níbi tí ẹ ti lọ́rí tí ẹ ti lọ́rí tí ẹ ń tàbá jẹ̀bù ní okùn ọwọ́ ó fi kíọ́sì kan bójú ní pé kí ló pe nọ́mbà yẹn màá má sí bí ẹ pé mọ̀ ń kọlù ní o wọ́n sáfìyà gbọ́n lọ́rùn ọwọ́ mu wọ́n á dé mọ́sáṣẹ́ oníkà ọ̀mọ́ tàtẹ́tẹ́ àwọn ọ̀tà tẹ́tẹ́ torí ká lọ́wọ́ náà ní kí n ṣe torí tó ọ̀sọ́ asikini o lakọyi ìkan bẹ́ńjọ̀n àwọn aláfẹ́ lọ iṣẹ́ lórí rẹ̀ ńgbà náà kọ́lọ̀ ojú ti túbá ní ìsìn tí ẹ sì kàn àmàsọ́dọ̀ rẹ̀ tí ẹ ń wò bí àfa ibò ààrẹ báyìí yọ ilé ẹ̀mú ni lọ́jọ́ ń bí ni ó sì ní kó báyìí àfọ́nà wà ní ni yóò gbé láti sẹ́gbẹ̀ẹ́ kan yóò àfa àmà kéwùtà kan máa sọ ogun tí wọ́n fẹ́ wọ kílókọ rẹ̀ ọlọ́tí èbò lára àmó ó ti pẹ́tàn bàbá wa ti ń fi ẹmú wo bà ọ̀dà àwọn àwọn wa mọ̀ ògùn bà mí tí ó lé lẹ́yìn òlé lọ́lẹ́nu wọn Ànábì Ibrahim kí ló sọ di ìmáàmù ìtàlásì ọlọ́run ọwọ́ ni mo fẹ́ káàmà mi náà rí bẹ́ẹ̀ mo fẹ́ kí ni o káàmà mi náà rí bẹ́ẹ̀ sẹ́nàbí ibrahim nìkan lọ tọrọ bẹ́ẹ̀ àwọn àfáàní ọlọ́run sì gba àdúrà yẹn fánàbí ibrahim láti gbà tọ́lọ́run ti sọ di ànábì kò sí ànábì míì tó tún wáyé mọ́ láti inú àrọ́mọdọ́ mẹ́ni ẹ ti ń wá ọlọ́run bọ̀ bó mi mà tó ń ti bó ṣe jẹ́ pé ànábì ọ̀jẹ̀ ànábì ìgbẹ̀yìn ìgbà ẹ̀wò bí tọ́lọ́run ti fàyọ òun náà ló sì dá wàhálà tó dé báwọn tí wọ́n fún ní kìtàbù ṣáájú wa mínàlì yahudi wà nàṣọ́rọ́ lọ dá wàhálà sí ẹ lọ́rùn kéèyàn máa bọ́lọ̀ ń sọ pé ibi tó gbé nǹkan sí wọn dá wàláhì wàhálà lèèyàn wá fún rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ẹbí ẹnì kọ̀ọ̀kan náà o ìṣẹ̀lẹ̀ láàrin ọ̀rẹ́ ìkan bẹ́ńjọ ni wọ́n ní wọ́n fa gbogbo ẹ̀jẹ̀ nínú ti ẹgbẹ̀rú eléyìí òrì ọ̀rẹ́ lòdù sọ pé ní ẹ̀ẹ́kọ́ mi ọ̀dà yìí pé máa kó lọ ilé mi ò tọ́ bá di sẹ́nẹ̀tì ń bọ̀ lọ́ba dákú oyin wọn láì ìbàdàn inú ilé ọlọ́run mọ̀sáwà ilé ọlọ́run mọ̀sáwà ìbàdàn ló ti ṣẹlẹ̀ tọ́bá sì ń sẹ́mì pẹ́lá láàfíà ìrò pàláfíà ti dára ìdìsìn bí a jọ wá ọba kan náà tó mọ̀ bí sẹ́ ń náà tiẹ̀ tọ́ bí jí ń dà pé ó ṣe wá lè wá jọmọ ìyáálé ní àdáa fún ẹnìkan bẹ mo fọkọ sàánú ọmọ náà ni o èmi náà ń pín tèmi o bọ́ǹkà fún ẹ̀sẹ̀ ń pín tiẹ̀ ṣùgbọ́n bá a ṣe ń ṣe n' mi rora wa yìí tá a bá jọ tú ká ń bì kájẹ́ kọ̀rọ̀ náà tó gbangba yìí ni o. ó ń ọlọ́run wá ṣe wọ́n nítorí wípé owó tó yẹ kí dádì àwọn fi tún àyòkù onìkan ní a fi tọ́ fún díẹ̀ yìí ńgbà tí ẹ ti lè tọ́ ayé tí ẹ ṣeun tí a fi ayé tí a táyé rẹ ṣe tó ọba yẹ táyé wa ṣe àwọn aláàpọ̀ kan nǹkan kú lé o ìlọ́fà tó fi jẹ́ wípé ọlọ́mọ fàyè excuse ilẹ̀ tí ẹbẹ̀ tí yẹn bá ń bínú ẹjọ́ sọ tinú ẹ̀ kí ó rí nǹkan sọ ọwọ́ alẹ́ ní jẹ ní ti olè mọ́mì ẹn tí ọ̀yẹ́ wọ́n fúnlẹ̀ ṣíṣọ́ ọlọ́run fún ṣèitán ọ̀dà máa aka Allah tó jẹ́ ọ̀rẹ́ búrò sí lẹ́rì kí ló rí ah, ọwọ́ mi mo sáfihàn dáadáa mẹ́ ìtò orí kí ló dé tó fi sọ pé òní foríbalẹ̀ fún ọlọ́run wá ń sọ wá fún ṣèitán ajẹ́ wípé àmọ́ jẹ́ kí ẹnì tá a bá rí pé ó ṣe ń tí ọ̀tàkùn làákàyè kọ́kọ́kọ́ wí tẹnu ẹ̀ náà kó kí ni o àmọ́ àmọ́ fún láàyè kó wí tẹnu ẹ̀ gbogbo bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ fìtínà ní máa ṣẹlẹ̀ kásì mọ́dànà kásì bá lójú ẹsẹ̀ ìgbà tí a tún wá pè lọ́daràn ẹni èso ọ̀daràn ẹni sọ́spẹ́ẹ̀tì ni kí ni ìtumọ̀ sọ́spẹ́ẹ̀tì ẹni afurasí. ẹ ṣe yóò ṣe ìwádìí lórí rẹ̀ àmọ̀pàù apá àwọn rí àwọn èèyàn míì táàtì ẹ̀ mọ̀ mọ̀ ń pààyàn tí ẹ̀jọ́ yẹn ná àwọn ní ẹ̀sùn sọ kéèsì rẹ̀ náà wọ́n sì sọ síwájú ọ̀dà rẹ̀ pé chief judge ń bẹ́ẹ̀ bí kéèsì ó sì kọ́ọ̀sì kan lọ ní Australia. wọ́n tún sẹ́yìn ṣèwádìí ọ̀daràn afurasí ní apá yìí. n ti ń dàlúwa gangan nù. àwọn tí ń sìn ń lu yìí òun tí wọ́n rò pé agbára ti jí agbára àlù àwọn ọmọ lòfẹ́ sí àwọn lórí ẹ̀sìn ni kí ló fẹ́ fàjà nígbà tá a wà kéékèèké àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n wa alùpùpọ̀ àwọn tó bá jẹ́ Sunday tó jẹ́ jọ́ọ̀nù nù wọn tá a bá ń lọ sùkúù tá a máa lo pọtufólò wa ìlà àrùn sórí àti tèǹtọ́jẹ́ kírísẹ̀ náà wa láàrù kílókọ̀ ẹ̀ láàrùwé wọn lọ skul tààrù bọ̀ àìmọye lé bẹ̀tẹ̀ pé ẹ̀dọ́dì wà ní ọlọ́rẹ̀ máa yẹjú ọ̀rọ̀ ọbẹ̀ tí ìsìlẹ̀ ẹ̀ mùsùlùmí ẹ̀nà bẹ́nu wọn bá tí a máa wọ́dọ̀ tí a náà wọ́n wá ń bára wọn fìfẹ́ ṣe wọ́n wá gbà pé báwọn kálukú ṣe ń ṣe lọ́hùn èyí tó yẹ làkúndínlù kó alẹ́ dín wọ́n dúró lórí ẹ̀ ọmọ wá tìrìtì aráàlú bí ẹni wípé ìjọ rẹ ẹ̀sìn tó ń àwọn ní ẹkùn fọ́ọ̀mù fún ìtìlẹ̀ ọ̀rẹ́ lẹ́nu anábì Ibrahim ó pé àdéhùn ọwọ́ níwọ̀ màmí náà rí báyìí ọlọ́run lálábòsí ọwà nú ọmọ rẹ̀ ẹ ń bá wá jẹ́lábòsí nú wọn láàyè ní àdéhùn wípé ń jẹ́ kí ní àjò wọn yá lálẹ́kì àmà wọ́n sì máa balada lórí tó pé hadithi wọ́n tó fẹsẹ̀ múlẹ̀ èyí tírítíríọ̀ bá kí n lẹ́yìn èèyàn tí èèyàn bá ti jẹ́ mọ́mọ́ adil gbogbo wọn pátálẹ̀ yóò tó ní ládàá wọn yí wá ń kírun ẹ̀ẹ̀kan ó ní tiẹ̀ ó tún wá ní tírítíríọ̀ àwọn <laughs> ní ogbòrò bí ó sì máa nínú bí ó bá wá jálábò sí ìmáàmù gbogbo tí mo sàdéhùn fún àmọ́mọ́ àádìlù tí mo tún ní ìfìyànsá bí òjì bísí náà fi àbí òrẹ́ rọ̀ ìní ṣe fáwọn alábòsí torí pàpàkọ àwọn àfáà sọ wípé alábòsí ó padà jẹ̀ máa mù ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ni wípé àdéhùn tèmi tèmi ṣe pé wọ́n kẹ gbogbo màámù wọ́n wàá yọkù òun ọ̀rọ̀ wọn. níbàdàn yìí ni wàláhi lẹ́dí láìláì láwù ìmáàmù kan sì ń bómi sùn rí níbàrí wàláhi lẹ́dí láìláì láwù ìmáàmù kọ̀kadà ní máa mọ̀ níbo ní ti ń sún mọ́ mi ọlọ́kùn mọ̀ sànú wa gbogbo gbàtàbà ló láyé páńpẹ́tẹ́ sùn dẹ́lẹ̀ méjì àkóónú ẹ̀ mọ́ tu aláṣìírí mọ́ fagagá wa yá dákò sànú wa èyí tí ó dòrí ibú fún aláyé àti láríkì àmà méjì òwú wa dákò já má jésù òfin hàn wá gan gbélé pààwọ̀ bẹ̀ fún ẹ̀mí wa mọ́ ń kọ́rọ̀ fọ̀mọ́ ní gbangba sí alóòrẹ́ rẹ tòótọ́ dákò sànú kò so rẹ nígbà bá fi ró di di ìmáàmù náà tí ń sábà ń tẹ̀ lóru kí ló lóru wàhálà níbi tá a bá ń lọ sí ọ̀nà Badagry ilé rí àwọn nígbò pé ìfi pọ̀ wọ́n tó ń fi wàhálà ìsáàdì pé ìjọba náà dá sí wọ́n ní kò burú kí wọ́n fún ọ lóòrùn wọ́n máa fi fi òòrù ó ti pẹ́ sígbà ìjọba tó fòrò lọ́sàn irú wa bí náà ibi ìmáàmù gbogbo òlù pé à ṣé tó wá jẹ́ pé kákú bí eré ti ń ṣe àdí ìbínú yẹn ló ń bá kò lé tọ́ba lé ìmáàmù lọ wípé nípa mọ́mù bá gbọ́ wọ́n pè àbáàdì ní wọ́n pè àbáṣẹlẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ tó kò mọ́ṣáláṣí àwọn àmọ́gbèsè tágbèrè àwọn olóró yìí wọ́n dé ìyàbá ìmáàmù wọ́n ní bàbá ṣiṣẹ́ jáde ọ̀pẹ́ nkankan oníkòburú mo lè lọ ọfíìsẹ́ wọn náà jẹ ṣé bí ẹni lé dì wọn yìí sì lọ lé awo wọn wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì bàbá ìmáàmù ni àkọ́kọ́ dé ṣáájú wọn yòókù bàbá bàbá mu ni ẹ̀yọ olókọ́kọ́ dé ní ibi sílẹ̀kùn bá máa ààrẹ bàbá ti lọ sọmẹ́dì wọ́n sì ti lọ ṣáàkì ó lọ́la pé ẹ sàárà kún náà ibi ìmọ̀ nínú ayé kẹkà dá kálẹ̀ sálámà sí ẹ sọ̀fọ̀ ni olóòwò gẹ̀ẹ́tì ara kọ́nà tí a máa fi kàkà tí ń táìmù ó lulẹ̀ níbi tí inú ti bí òǹde ìlú náà ìṣẹ̀lẹ̀ àwùsà ilẹ̀ Yorùbá náà láyé náà lọ́wọ́ àdéhùn tí mo ṣe fún àmáàmù àwọn àmáàmù ó gbàdúrà ọdún ẹ̀mí ọlọ́run ọba wọ́n wà lábí òjì nítorí pé sẹ́ tí wọ́n gbà ó ju iṣẹ́ pẹ́sẹ́ǹtì lọ bí pẹ́sẹ́ǹtì ní pọ́blẹ́mù àná ẹ̀ ní ọ̀ lọ sọ fún pé ìmáàmù ẹ fún mi mọ̀ lórí àmọ́ ìbáyìí mo ń lálàkálà ó ní ìmáàmù ìmáàmù ní pẹ́sẹ́ǹtì oníyàn bí wọ́n bá lájẹ̀ wá àjẹ́ ń bẹ bí wọ́n ló ń bẹ oṣù ń bẹ gbogbo wọn náà lẹ́jẹ̀ pẹ́sẹ́ǹtì lè lórí ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́mi yín oṣù mọ́lọ́hùn ọlọ́run fi lọ́kàn balẹ̀ wọ́n láti ẹ̀pọ̀ náà ń ta dùkínì náà kọ́ mọ̀ jẹ́pá nìkan kakọ́ ewé kan ò lè jábọ́ lẹ́yìn ọlọ́run ìmáàmù náà wọ́n sọ fún wọ́n wọ́n ṣe kí ni o báyìí dókítà bá tẹ́sítì èèyàn wọ́n tẹ́sítì tẹ́sítì tẹ́sítì wọ́n ní àwọn orí pé nǹkan kò ṣe wọ́n á fi lò máàmù pé máàmù kí ni òye àmọ́ o gbogbo kọ́dà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ mọ́ ni tónítóní kò ní malaria kò ní typhoid Kini ní ìfẹ́ nídi pé bóyá ẹ̀yẹn ni ọlọ́wọ́ bá ní bẹ́lọ́n sí wọ́n sọ fún máàmù náà ẹ̀ tẹ́bi ń pa ìmáàmù náà ni wọ́n sọ fún ìmáàmù ó wà jálámà náà yóò jẹta ní o yóò jálámà náà gbogbo àwọn àdánwò wọn wà máa wà fi kàn máàmù ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan òun náà wọ́n rí fín òun náà wọ́n sọ̀rọ̀ òdì sí òun náà wọ́n sọ wípé kókó mọ́sálásí fáwọn káwọn lọ fi tọ́jú aláàrẹ̀ òun náà wọ́n gbogbo ẹ̀ wọ́n wọ́n máa òun náà wọ́n máa pè lólè òun náà máa pè ká kò sí tí wọ́n ní pè tán yóò mọ̀ wá sí sùúrù nítorí pé àwọn àgbàlagbà sọ̀rọ̀ kan lẹ̀ yorùbá wọ́n ní àtàntọ̀ bá kún lọ́mọ nàbí adama dalẹ̀ sí. Ah, dókítà yorùbá òun ọjọ́ ti bàdà bí. náà níbo ni ẹ má dalẹ̀ sí. àtàntọ̀ bá kún. ṣé ẹ mọ̀ kó ń jẹ́ pé wọ́n fẹ́ dalẹ̀ bí mọ́ o yàtọ̀ fáwọn oní signpost kó kálukú náà sì lọ túbá lọ́dọ̀ ọlọ́run dalẹ̀ bí obókun ọmọ nílé ẹ dákun ẹjọ́ ẹ mẹ́dẹ̀rú ẹ̀wò ládùúgbò kankan tí n bá dalẹ̀ bí kí ìṣòfò tọmọtọmọ oríṣiríṣi bá lẹ́ẹ̀ máa rí kó wá bẹ lóhun pé kó dákun kó bọ̀ sọ ilẹ̀ rẹ dilé sí òkú ọ jèfè tó ń sẹ́ lọ pé àkọ́kọ́ bí pé à mo fi àsìkò yìí bẹ lóhun kó bá ń kó sàn àti ẹ̀ ń dalẹ̀ inú kọ́ bá ń kó sí hàn nínú kó sì bá ń sọ bí ìdílé ilé ìmọ̀fẹ́ ikọ̀ òun ọ̀sọ́ dáàtàn. wọ́n bá lè máa dalẹ̀ bí ma. wà lẹ́nu mi gan ni dalẹ̀ bẹ́ẹ̀ tí ó sì ṣàdúrà fún. ìbẹ́ nù ibo gan tí ọmọ ti ń kọ. kó tí ẹ yé. yọ sọ bẹ́ẹ̀ ni. owó ọba kan. àwọn tó sì jẹ́ ìyá ọlọ́rẹ̀ ládùúgbò òun tó lè wújẹ kó tó lọ bí dáná. kóun lè wà á dúró tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala ìdán lẹ́yìn ìgbà náà kí ọlọ́run wá Ibrahim ó ti sọ di ìmáàmù táwọn ò kọ́ sí ó máa awa mú àwọn kan jáde nínú àmà rẹ̀ ó ní àwọn ànábì ṣùgbọ́n àwa ń bọ̀ mọ́sálà tá a níbi ìdánmẹ́jọ ni wípé téèyàn bá wá dó lórí orí ìlú tí ń jíwó òlù tá a mọ̀ pé ń jíwó òlù tá a mọ̀ sáà lè gba alẹ́ jẹ́ńjẹ́ ńlẹ̀ rẹ̀ so lè bọ̀ ní nǹkan gbà mọ́sálà kan nìyẹn tó bá jẹ́ kó jí owó òlù gangan tó jí owó òlù gangan tá a wá lẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ sáà lè gbà tó lè wà nípò ẹni tó jí náà tó jí èèyàn tó wá ló fẹ́ tà fún yẹn téèyàn wá ló lọ láti fi rà séèyàn lè rà àbí ò lè rà kò sì ṣeé pè lólè nígbà tẹ̀ pé ò gbé kò jí ẹdì ẹdì tiẹ̀ ọ̀nà àgbákòlá ni ẹ ṣe. kí ẹ ṣe ẹ